torí pé gbogbo ní jẹ́ ọpẹ́ àti ẹ̀yìn ti Allah subhanahu wa ta'ala ní ṣe àwa ìrànlọ́wọ́ ọlọ́run torí pé kò sí ẹni tó lè ràn ní lọ́wọ́ tó lè ràn ní ṣe ní ti pàápàá bí kìí ṣe Allah subhanahu wa ta'ala àwa àforíjì Allah subhanahu wa ta'ala lè annahu al-Ghafur asábí ọlọ́run kò níbi aburú ròyìnròyìn ẹ̀mí wa nígbà níkàpá lórí èèyàn ànábì Yusuf aleyhisalam kí ló sọ nusratu Yusuf oníwà máa wù bá rí nafsi náà láàmọ́rọ̀ tún bí só mọ́ ò bá rí pé èèyàn níkàpá lórí ẹ̀mí òun ò sọ bẹ́ẹ̀ pé ẹ̀mí ò lè rọ aburú òun ò ní kápá lórí ọ torí pé ìnànà fà nínú àdámẹ́ ẹ̀mí ni kó pani láṣẹ aburú ilá ma rọ́ṣìmà rọ́bí àti ẹni ọlọ́run bá ṣàánú ayé ẹni ọlọ́run bá ṣàlẹ̀ ṣàpé ò ní sínú mùsùlùmí máa bẹ lọ́run ni kó wá ìrànlọ́wọ́ lórí aburú ìròyìn ẹ̀mí kó mọ́ borí òun tó jẹ́ pé aburú yẹn lòun ó máa lò wàmìsàn yìí àti àwọn amẹ́rin náà asábì ọlọ́run ń bí aburú ṣe ọwọ́ wa tó wá látòrí ẹ̀yìn náà kò sí pé èèyàn ṣe yóò wá lórí ẹ̀yìn kódà kí èèyàn sọ̀rọ̀ yóò rò ẹni ọlọ́run bá fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣì lọ́nà o torí pé ọlọ́run ọba ni alẹ́ háàdì ó ní olùfini mọ̀nà wà mẹ́rin yóò dìlè kọ́lọ̀ bá ti fi ìyànlẹ̀ ní òṣìnà ẹni tí ó fọ́nà wọn ò sí o làbí máa bẹ̀lẹ̀ ohun gbogbo gbàgbé Allahumma ya musarrifal qulub sarrif qulubana ala ẹ́ tọ́ àti wa ya muqallibal qulub sabbit qulubana fi dinik ọlọ́run ìwọ ni ọba tí ìdarí ẹ̀mí ń bẹ rẹ̀ ẹ̀mí wa bá ní darí ẹ̀ sí mọ̀ rẹ̀ ìwọ tó ń yí ọkàn torípa ànábi ní na ìsáni fi ìsìdáì ní ní asọ́bí rahman ó wà ní ó ń bẹ níbi ìka méjì inú ọmọ níka ń yí ọkàn ṣe tó náà ìwọ tó ń yí ọkàn fi ọkàn wa rinlẹ̀ sí kíni sínú mo jẹ́rìí pé kò sí ẹnìkan tíjọ fi tọ́ sí lódodo àyàfi Allah subhanahu wa ta'ala tí ò pé méjìdínlé mẹ́ta mo jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni a tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún sallallahu alaihi wa sallam tàìsí ìyà àọ́tọ̀ yẹni ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba hmm? tó sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́wà ni yá ayyuhalladhina amanu sallu amru min indillah hmm? taisiyan bi amrillah àwọn náà sọ pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala majid اللهم بارك على محمد وآل ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد الصلاه تاكاي ọ̀kan nínú àwọn ọ̀nà tí ànábì fi kọ́ àwọn sàábí láti ṣàṣàlátù ni torí wọ́n béèrè lọ́wọ́ ànábì pé káyífà nọ̀sọ́lì àlẹ́ìka kó láti máa ṣàṣàlátù ànábì wá kan pé kúlú ẹ sọ pé Allahumma salli ó wá kọ́ wọn bí ọ̀nà sọ̀látù Ibrahim yàdí ọ̀nà bíi mẹ́rìnlá ni síyàgà ọ̀nà tó gbà wá ibi tá a ti lè sáré rí ìfàtúsọ̀ láti nàbí Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a ìfàtúsọ̀ láti nàbí sallallahu alaihi wasallam min at-takbir ila at-taslim ka'annaka tara'a òní uh, ọkọ̀ tí àyín gangan tí ẹ bá lọ ní Ibn Kathir níbi tafsiri àyà èyàn òrì ṣùgbọ́n àwọn tí ò lálàáfíà wà ń bẹ́ẹ̀

wà láàáàlìhí akọ̀kọ́dìrí wà mí kìdárì láàpẹ ní sọ̀látù lè fàtàhì kìí ṣe bó ṣe wà lẹ́gbùn kẹsìrì yẹn ó jọ nìkan bí fàtì wà ń bẹ àwọn kan ní rárá hadith yẹn inú kẹsìrì sọ pé ààdà hadith mursal hadith mursal ẹbí ò bá mọ̀ nípa ìmàdí hadith mursal hadith àwọn òjíṣẹ́ ọlọ́run àbáwọn oní nínú èdè lárúbáwá mọ́rísàlù ẹni tààrán níṣẹ́ ṣe mọ́rísàlù ẹni tààrán níṣẹ́ ajẹ́pàdé ah, tó lálàáfíà yẹn àwọn òjíṣẹ́ ọlọ́run gangan ló sọ̀rọ̀ rárá nínú olúmọ̀lẹ̀ hadí tàbí mùsọ́lá ọlẹ̀ hadí ìtumọ̀ mọ́rísàlù ni alẹ́hadí ní simple term alẹ́hadí lẹ́dẹ̀ kọ́lá fi tábìrì kọ́lá rasulullah sallallahu alaihi wasallam ka annahu arsala yani ta'ajjala taraka man asọ̀hábì ó fo sàábé sàábì òun ni kò bá nàbì láyé ó wá ní kọ́ọ́lá rọ̀sùn ànábì sọ ọ̀rọ̀ tó sọ yẹn ṣe gbọ́ lẹ́nu ànábì rárá torí kò bá nàbì láyé ta ló wá gbọ́ lẹ́nu ẹ̀ kò sọ àdìs mọ́rísàlù nìyẹn tó kúmù rẹ̀ tọ̀ lilhafiz imaduddin bona kasim èyí tí wọ́n ti ṣe tàkìríjì ẹ̀ àti tẹ̀sí ó ní tó ti ṣe tàkìríjì nǹkan táwa ń bá bọ̀ níjókòó tó lọ gangan nìyẹn malimaksud bi tàkìríjì hadith malimaksud bi tàkìríjì hadith so ọ̀rọ̀ akíra alìmọ́mù riyadu sọ́lẹ̀ ti imamu wa alìmọ́mù abu zakariya yahya bunu tàbí ànàwáwí náà wọlé tá a sọ pé ó di ilé lọ́gọ́rùn-ún ọdún méje tí wọ́n ti kúrò láyé ìdí a ti sọ̀rọ̀ nípa àwọn mọ̀hákìkọ́ọ̀nì mahmud bunu jamil àti khalid bunu muhammad bunu osman àwọn wọ́n ṣe tàkíkì jáì àbí wà sọ tí wọ́n pè tàkíkì ṣùgbọ́n wọ́n ṣe check-in kí èèyàn ṣe àtúnyẹ̀wò tí a ṣàlàyé ẹ̀kí ẹ̀ náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ ń bí wọ́n ní tíra ríyádù sọ́ọ̀lì yìí ti di gbajúgbajà ó ti dìlú mọ̀ọ́ká ó ti jálé jákó àbí aṣọ nídìí ni pé àníyàn tó bá ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá láníyàn dáadáa iṣẹ́ yẹn máa ṣe kí ni yóò fọ́n ká káàkiri ayé nípa tíra ni àmú àpẹẹrẹ àlè Imam Malik wá pé nígbà tí Imam Malik kọ mùátọ̀ àwọn tó ti kọ mú àtà ti pọ̀ tí àtà ń pè mú àtà yìí ìwà tọ̀ art àwọn tó ti kọ ìgbà tó ń kọ gan wọ́n ní ewó ló mú àtà wo ló tún kọ táwọn èèyàn ti kọ oríṣiríṣi mú àtà ìtọ́lọ̀ bá fẹ́ kó hàn yóò hàn àkírọ̀ níkẹyìn tí ẹnìkan la rántí báyìí tí èèyàn bá ń ṣe tàbólùmọ̀ fún rẹ̀ èèyàn tí ẹ̀ mọ̀ pé ní mú àtà mi sí ti mọ̀ máa lè gbólówà gan mọ́ ọlọ́mọ ń fọ́ àlùbáríkà lásán pé dèèmà fẹ́ ṣe nǹkan kódà halakot irú ìjókòtà àjókòtà ṣàlàyé rẹ̀ á dùn sọ́ọ̀lì ìnà bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ náà kó tún àníyàn rẹ̀ ṣe kìí ṣe nítorí kíni kìí ṣe nítorí pé káwọn èèyàn lè mọ òun láàfà tàbí kó òun lè gbajúmọ̀ ṣùgbọ́n òun ṣe nítorí kíni àmẹ́nẹ́tulẹ̀ ìlmi tàbí àmẹ́nẹ́ àlẹ̀ ìlmi yà ìwọ ìmọ̀ tó ní ló fẹ́ pé pé ojúṣe olùmọ̀ tàbí ní mímọ̀ ni kó ṣàlàyé tó mọ̀ yẹn fún àwọn ayé torí pé ọlọ́run ní a béèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ sí a sì béèrè lọ́wọ́ ta ni á lè mọ̀ rìsàlẹ̀ àwọn tí wọ́n rán sí wọn náà wọ́n béèrè lọ́jọ́ lóòjọ́ alkiyama yóò lè sọ pé òun jíṣẹ́ ọlọ́run kò ṣàánú. sọ àfáà sàlàyé fún wa nígbà náà ló wá sọ nípa riyadu sọ́ọ̀lì yìí wípé tírà yìí torí pó ti di gbajúgbajà yìí tó jáléjákò yìí tó dìlú mọ̀ọ́ká yìí ẹ̀yin náà jẹ́ ká ìwọ tó ń gbọmi náà ìwọ náà nílùú yín rin àwọn mọ́ṣáláṣí káàkiri èyí ò lé tó ṣe Yorùbá bó ṣe tèèbó bó ṣe dìkẹ́ èyí ò bá rí adùsọ́ọ̀lì lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ìdí ni táwọn àfáàbí wá ṣe àkólé kan pé káwọn ṣàlàyé ìtumọ̀ àwọn ọ̀rọ̀ ànábì tó wà ń bẹ̀ fáwọn èèyàn torí pé wọ́n ṣe ń ka kí wọ́n lọ sọnù látara páwọn ka ọ̀rọ̀ ànábì ìyẹn wọ́n tún fáwọn àwọn tí wọ́n ń ka lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ téèyàn bá èèyàn sàwọn àbá ń ṣe yìí nínú rẹ̀ ni láti sọ ìtó lálàáfíà àti èdè ò lálàáfíà nù rí àti sọ rẹ̀ a máa padà débẹ̀ o ẹni tó wá ń ṣiṣẹ́ yìí nínú wọn wọ́n pọ̀ o ṣùgbọ́n tó ṣe àjájú ni Sheikh Al-Albani tí àfà ìsọ pé Nasiru Din tó pè ní Mujadidu Din ó pè ní Muhadisu Duniya wa Mujadidu Din wà nẹ́sìrì súnná wàlìkìtà bífáàmì sálàfì sọ́ọ̀lì àwọn oríkì tó fún ni onímọ̀ àdíṣì àgbáyé ni onímọ̀ àdíṣì àgbáyé ni tó jẹ́ àwọn mujadid ìjọpẹ̀ ní mujadid ní tejidid ká ṣe nǹkan lọ́tún àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn lọ́tún nígbà ti fẹ́ dòkú tàbó tiẹ̀ ti dòkú tàbó ti gbó pẹ̀lú ìmọ̀ ni o àwọn nǹkan tó ti pamọ́ táwọn èèyàn sọ mọ́ tó sì jẹ́ súnà ká hú bóde alárànṣe ni fún súnà àti kìtà súnà ànájà àtọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹni tó ń ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fáwọn èèyàn pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì alàlámà muhammadu nasiru alalbani rahimahullah ẹni tó wá fẹ́ kàtàn Albani lédè ìgbò díẹ̀ ó lè ka síra kan tí abunasir abunasir Ibrahim abdulrauf àti Muslim Amin Muslim Amin yẹn òun dọ́kítọ̀ ní nìsín my doctor Dr. Muslim Amin is a doctor of geophysics ó ní ìmáàmù is presently the chief imam Adekunle Ajasin University Akunba Akoko Abu Nasir jẹ́ wà lóṣogbo ṣùgbọ́n pẹ́sẹ́ntì wà program kan lẹ́kọ̀ọ́ wọ́n tú wọn kọ́ lédè òyìnbó wọ́n ṣiṣẹ́ sí dáadáa pílẹ̀ pé àwọn Darussalam wọ́n ti gba ẹ̀tọ́ títẹ̀jáde ìwé náà wọ́n ti gbà lọ́wọ́ àwọn méjèèjì àwọn ló ń ṣe náṣírù rẹ̀ àwọn ló ń ṣe tọ́bùrù àwọn ló ń ṣe tàwọ́fẹ́ printing publishing and distribution tọ́bọ̀rọ̀ nashuru wa tawsih àwọn ló ń tẹ̀ jáde àwọn ló sì ṣe kí ni ló ń tà ló ń pín káàkiri ìwé yẹn dáa púpọ̀ tí ìbá fẹ́ ka ìtàn bàbá ọ̀rọ̀ tí wọ́n sọ yóò lè yé èèyàn dáadáa so wọ́n ní wọ́n ṣe tá ń pè ní tàbíjìlẹ̀ àhàbí ah, ah, bàbá yóò bá pa fóònù mọ́ mọ́sù ah gbòrò ṣé wọ́n fà ìṣàjẹ̀ ní ah, ọlọ́ọ̀kùn wa náà àlàyé tí mò ń ṣe ní pé èèyàn lè rí kan wọ́n bẹ̀ dáadáa wọ́n ṣe nǹkan kan tá à ń pè ní tahrij wọ́n wá ní kí tó wá lọ tahrij tí mo bẹ̀rẹ̀ àlàyé ní ìjókòó tó lọ wọ́n ní wọ́n ṣe eléyìí wọ́n ń ṣàlàyé kìtáàbà àti súnà The bí fáàmì sálàfì sọ́ọ̀lì àwọn òun náà ń pè ní sálàfì sọ́ọ̀lì sálàfù wá nínú ìtumọ̀ sálàfù ni àwọn tó gba wájú táǹpè ní predecessor kéde òyìnbó mọ́sálà bàbá tó bí mi sálàfù ni fún mi bàbá mi ṣáájú mi dáyà bí èmi dé lẹ́yìn ẹ̀ bàbá bàbá mi sálàfù náà ló tún jẹ́ fún mi náà bàbá tó bí bàbá bàbá mi sálàfù ni tàbá ń tó lọ báyìí kòròkòdíé kódà ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀gbọ́n sálàfù ló jẹ́ fún àbúrò ẹ̀ ẹ̀gbọ́n kí ló jẹ́ fún àbúrò sálàfù òun náà pè ní predecessor tí èèyàn bá wà láàyè kan bíi gómìnà ẹni tó jẹ gómìnà lánàá tó ti kú òun bẹ̀ lónìí tẹ́lómi wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ẹni tó jẹ́ lánàá tó ti kúrò yẹn sálàfù ló jẹ́ fún ẹni tó wà ńbẹ̀ lónìí irú Buhari báyìí ní ìsìn sálàfù ló jẹ́ fún tani Tinubu Jonathan jẹ́ sálàfù fún tani Buhari tó di ọba yẹn ní ìsìn tani sálàfù fún Jonathan yàrá dùà Ọbásanjọ́ jẹ́ sálàfù fún yàrá dùà Ṣàgárí ṣé ó ṣàgàrí jẹ́ sálàfù fún Ọbásanjọ́ lójú ọ̀nà kí ni sálàfù tuntun ní tàbá ti àfi tiẹ̀ sí bí ìṣèjọba pẹ̀lú òṣèlú tiwantiwa tí ń pè ní democracy sálàfù ni wọ́n jẹ́ fúnra wọn bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn professors wọ́n jẹ́ sálàfù fún àwọn doctors àwọn doctors jẹ́ sálàfù fún àwọn master soldier àwọn master soldier jẹ́ sálàfù fún àwọn first degree holder àwọn first degree holder jẹ́ sálàfù fún àwọn secondary like that ṣé kí ni bó ṣe tò nípa kí ni nípa oyè gbígbà níbi ìwé ẹni tó gba masters oyè masters lè jẹ́ sálàfù fún professor fún àpẹẹrẹ ẹni tó jẹ́ master holder first degree ló jẹ́ ní kò ní master àmọ́ ó mọ̀ nípa iṣẹ́ ọwọ́ kan ó mọ̀ nípa iṣẹ́ ọwọ́ kan bóyá ó máa ń tún láptọ̀pù ṣe pòfẹ́sọ̀ ẹ̀ náà wá lóun fẹ́ mọ láptọ̀pù tún ṣe ó wá kọ lọ́dọ̀ ẹ̀ ẹni tó kọ lọ́dọ̀ ẹ̀ yẹn ti di sálàpù fún pòfẹ́sọ̀ ẹ̀ nípa kí ni láptọ̀pù tún tún ṣe ẹ dákun ṣe kò dàrú ìjọ́n pè ní sálàpù sàfà ìwá sọ wípé ó wá ló tífà kan kí ni wọ́n lólò sífà ìròyìn kan fáwọn sálàf ó ní àsálàfú àsọ́ọ̀lẹ̀ láti fi ṣe òpinya nínú aṣáájú gbogbo irú ìtànsọ pé àwọn aṣáájú tí wọ́n jẹ́ ní ire ní o nínú ṣẹ̀ríà tí wọ́n máa ní sálàf káṣàlàyé torí a sọ nínú ọ̀rọ̀ wa nígbà tá a bẹ̀rẹ̀ pé ọ̀nà tá a fẹ́ gbà ṣàlàyé ìyáàdù sọ lè délé yóò tún yàtọ̀ díẹ̀ nítorí kí ló ṣẹlẹ̀ àwọn nǹkan tó ń fọ́n káyé látara social media wàsáìlì ìtìmáyì àbí ìtò ìṣẹ̀lẹ̀ àlùwàsáìlì àlìtìmáyì social media internet eh, all these things ti pọ̀ so ṣé òkú ló bí àwọn kan sọ pé àwọn sálàfí <laughs> àwọn sálàfí ló sọ bá ẹ̀yin sálàf ìtumọ̀ ẹ̀ ló jẹ́ kí wọ́n sàlàyé pé ẹni tó bá ṣáájú èèyàn nídìí nǹkan là ń pè ní sálàfí tàbá pa ẹ̀ aṣáájú wa níbẹ̀ àwọn tó ṣáájú wa débẹ̀ tí wọ́n sin ní ọ̀wà tàbá wá padà sí ìdí ẹ̀sìn àwọn tí wọ́n ṣáájú wa ń di ẹ̀sìn ní sálàfù fún wa ṣùgbọ́n wọ́n ti fi sífà kan fíṣẹ́ àsọ́ọ̀lì ó tún láwọn èèyàn tí al-mufaddola àwọn àsìkò tí ó jẹ́ àsìkò tí a fún ní táa ṣe àjùlọ fún àfún wọn ní ọlá àjùlọ àjùlọ ọlá ọlọ́run ṣe fún wọn ẹ wo nínú sọ́rọ̀tù jùmọ́à ọlọ́run ní huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ibi tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ tọ́lọ̀ ní dáálíkà eléyìí tó ṣe tó sì sọ fún yín fadélón àjùlọ ni ọrẹ àjùlọ kan ní látọ̀dọ̀ ọlọ́ kí ni tọ́lọ̀ ń ṣe ọlọ́ ni òun ni wà lẹ́dì ó lẹ́ni tó ṣe wípé bá àṣà òun gbé dìde fili umi yìí náà nínú àwọn ìjọ tí wọn ò mọ̀ kọ tí wọn ò mọ̀ kà ìyẹn làwọn lárúbáwá àwọn Quraish tí wọ́n bá ní wọn ò mọ̀ kọ wọn ò mọ̀ kà kò túmọ̀ sí wípé nìkan kan ò lè kọ o ṣùgbọ́n mú ọgọ́mù hù àwọn tó pọ̀ jù nù wọn ò lè kọ wọn ò lè kà ìròyìn pé wọn ò lè kọ wọn ò lè káyí àǹfà oríire ló jẹ́ bá mùsùlùmí lọ́nà tó ju méjì lọ ṣùgbọ́n màá kàn sọ méjì ọ̀nà àkọ́kọ́ ni pé yóò máa jẹ́ mọ̀ọ́jíza yóò máa jẹ́ kí ni ìyanu èèmọ̀ fún gbogbo àwọn èèyàn tó bá ń gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé kò mọ́ kọ kò mọ́ kà kí níbo ló ti rọ́rọ̀ tí ń sọ yìí ìkejì yóò máa jẹ́ ààbò fún ànábìwá Muhammad sallallahu níbi ẹ̀bùn àdàkọ àti jíjíkà ṣóyé àdàkọ ni ń pè ní èyàn bẹ̀rẹ̀ ìwé tẹ́nìkan kọ sí ọ̀gọ́dọ̀ lọ dàkọ olọ́jọ́ yẹn tí tiẹ́ kéèyàn lọ jí nǹkan kàkíwọ̀ náà máa sọ bí ẹ pé ló ṣe gíní ìwọ ló ní ààbò ló jẹ́ fànà bí ẹ̀sùn yẹn àìjẹ́ àwọn èèyàn bá sọ pé tàòrétà àti ìnjílà lànà bí kà tó wá ń gbé jáde lọ́nà míì ìgbà tí ó mọ̀ ọ́ kà níbo ló ti rí kà kò sì lè kọ́ ẹ̀sùn yẹn mo ti treat issue yẹn rí bíi bíìpù mo sọ̀rọ̀ nípa arákùnrin kan tá à ń pè ní bahiro rohib bahiro rohib ọ̀kan nínú àwọn tá a lè pè ní àlùfáà àwọn yẹ̀wúdí níjọ́ tí àbúrò bàbá ànábì tá ń pè ní àbútọ́ọ̀lì tí ó mú ànábì dání lọ sí sham fún òwò ẹ̀ṣújò wá wà lórí ànábì cloud ẹ́ dúdú ó sì jìbò ànábì níbi òòrùn ìbàdàn fẹ́ wọ arákùnrin yìí tiẹ̀ òun nímọ̀ nípa tàórẹ́tà ó ti mọ̀ pé àmì pànábì ọlọ́run ni ó wà lórí ẹ̀ pe kó mú ànábìwá sọlọ́lá ọmọ rẹ̀ mú padà fún tó ti ń bọ̀ tí pa torí wọ́n ti mọ̀ pé ànábí ọlọ́run kìí sì ṣe ìran yẹ̀húdí bí àbùtọ́lì ṣe mú padà ní àwọn kan wá sọ pé ìmọ̀ kùránì yẹn ọ̀dọ̀ bàírọ̀ rọ́hìbì yẹn ló ti kọ́ bàírọ̀ tún rọ ẹjọ́ ṣé ẹni tí wọ́n rí jẹ́ ló padà lé ọjọ́ láàrin ìṣẹ́jú méjì náà ni ó ti sáré kọ́ kò ṣeé ṣe ìdí kejì ni pé èdè bàírọ̀ ó yàtọ̀ sí bí ànábì oní kùránì ti sọ wípé wàhádá lisanun arabiyyun mubin ó wà ní sọ́rọ́bù yusuf náà pé ahọ́n ìyẹn èdè kùránì èdè lárúbá tó ṣe kí ni tó yanjú ni kìí ṣe àdàmọ̀dì lárúbá tó yanjú ni ó ní kùránì ìṣàdàmọ̀ àwọn nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ṣùgbọ́n kọ́ ni tọ́píkì

al-Qur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni Qur'an al-munazzalu ala Muhammadi sallallahu alaihi wasallam tá sọ kalẹ̀ fún ta ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wá sí Jibril mọ̀láíkà Jibril ló mú wá fún Ànábì gbogbo Qur'an láti Fatiha lè náà orí ahun àbí àti ẹnu mọ̀láíkà Jibril Ànábì jẹ́ kí ni ló ti gbọ́ hadith ní kìí ṣe Jibril ló sọ fún ẹ̀rìgbà ní hadith tàbí ní hadith kúdùsí olàtúnpè ní hadith nabawi olàtúnpè ní hadith ilahi gbogbo ọlọ́run ló sọ fánàbí direct kìí ṣe ni wọ́n á sì tọ́ ti jìbìrì àwọn míì wá jìbìrì sọ fún ṣùgbọ́n pé nǹkan lọ́bẹ̀ yẹ pé ibi tí mo fẹ́ lò bẹ̀rẹ̀ pé jìbìrì ló sọ kùránì fánàbí láti bẹ̀rẹ̀ bí òpin láti bó ló ti mú wá lọ́wùlì màfúùsù ìpìlẹ̀ títí wá wa fún ànábìwá Muhammad ìwọlẹ̀ wá ní tó n fi pé kò mọ́ ọkọ̀ mọ́ kàyí yatlu alayhim ayati wa yuzakki wa yu'allimuhum alkitaba wa alhikma hikma yẹn sunna ni wa tafsiru alquran ó lalaye qur'ani ta nabi n ṣe fún àwọn sahaba ńjọ́ náà tó yàtọ̀ sí gangan alaye yẹn là ń pè fún àpẹẹrẹ ọlọ́run ní wàlẹ̀ awàlú wàlẹ̀ áàkìrú wà zọ́ ìrù wàlẹ̀ bá àtìnà anábì ní wàlẹ̀ awàlú alẹ́dì lẹ́yìnsà kọbílà òṣè ṣẹ́ríkó ti sọ túnmọ̀ àkọ́kọ́ tí nǹkan kan ò bá wájú ẹ̀ wàlẹ̀ áàkìrú lẹ́dì lẹ́yìnsà bá àdáhù ṣe ẹni tó hàn tí nǹkan kan ò sí lókè ẹ̀ wàlìbá tìlú lẹ́dìlẹ́ ìsàdúnà ó ṣe ó lọba tó pa mọ́sí pé tí ó bí bẹ̀rẹ̀ ní gbogbo wa bẹ̀ hmm? ó táwọn èèyàn sọ pé after God na God kùránì sọpọ̀rọ̀ yẹn ò correct kò correct ẹ mọ́mọ́ bá wọn sọ lẹ́yìn ọlọ́run ọlọ́run ìsọkúsọ ni mo ti rí àwọn mùsùlùmí tó ti ń sọ rẹpẹtẹ lẹ́yìn ọlọ́run ọlọ́run ànábì ní alẹ́dì lè sàbá ẹ̀dà òṣè kò sí nǹkankan lẹ́yìn ọlọ́run ó lè nǹkankan ṣe fẹ́ wà nígbà ẹgbẹ́ òní awálù wà láàfin tó lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ní ah, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run wà táwọn kírísítẹ̀ ti ń sọ̀rọ̀ nípa ní àtètè ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run lọ́rọ̀ náà tó bá ní orọ́ ọlọ́run báyìí lẹ́yìn rẹ̀ ọlọ́run ló tún kàn ọlọ́run di mélòó sọ̀rọ̀ yẹn tó bá mú ó gbà pé spéèsì míì wà nìyẹn kò sí kò sí òun ọlọ́run fi sọ pé àlẹ́ àálá lòun tàbárọ́kà lẹ́dì bìyàdì ìlú mólìkù àhúwà àìlà kulli shay'in qadir alẹ́dì kọ́lákọlì mọ́ta wàlẹ̀ àyàtà léyàbẹ̀lówàkùn ayyukum ahsanu amala wọ́n wà láàzí ìzòlùgbọ̀fò títí títí ṣùgbọ́n nínú súratul A'la lọ ní sábẹ̀ hisma rabbikal a'la sábẹ̀ sábàá ìsábìhú tẹ̀síà eléwà jẹ́ command àṣẹ sábẹ̀ ṣe àfọ̀mọ́ sábẹ̀sìmà ló jẹ́ pé fátíà ló gbà tí a fọ̀mọ́ ọmọ fúlù ní tí a fọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ni alẹ́ ààlá tó ga jù ló jẹ́ pé láìsà fákọ̀ òṣè ìwà zọ́ ìrọba tó kò sí ìkankan lókè òun ló ga jù alàlà arṣì arahman alàlà arṣì táwà gbogbo bí so ẹ má wọn bá wọn sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run lára kò correct after God na God is not correct so not through kwa adajamba ká padà sí àyàtà bàbọ̀ ẹ má gbàgbé o ọ̀rọ̀ sálàfù sọ́ọ̀lì ni mò ń sọ ò àwọn aṣáájú ẹni ire mo láwọn tí wọ́n gbà lérò ní àwọn mùsùlùmí alukurun alimufadola àwọn ọgọ́rùn-ún ọdún tàbí àwọn àsìkò kan tí ó jẹ́ àsìkò tí ta sọ táwọn ló dáa jùlọ ọlọ́run á sọ wípé ọ̀rọ̀ súnmọ́ ọlọ́run á mi wọ̀nyí alìmúlẹ̀ kìtàbá wal hikma mo ní hikma yẹn ni súnà súnà yẹn ni kí ni mo pè kí ni ó jẹ́ súnà ẹ̀ kí wá ní ìtumọ̀ súnà yẹn tafsirul Qur'an àlàyé Qur'an ló ń jẹ́ súnà nínú àwọn ẹ̀rí ni pé ọlọ́run ní ó ní ọlọ́run ní inna nahnu nazzalna alayka al lìtùbá jìnà lè náà sì mà nú ilé ìgbè àwa la sọ kùránì kalẹ̀ fún rẹ̀ ànábì lì nítorí kí ni tùbá jìnà lè náà sì kó bá lè ṣàlàyé fún àwọn èèyàn náà nú zìlà ilẹ̀ kí n tàà sọ kalẹ̀ fún ọ ẹ̀gbọ́rọ̀ ìgbìmọ̀ mi àwa la sọ kí àlàyé tánàbí wá ń ṣe lórí kùránì yẹn là ń pè ní súnà àlàyé yìí wá láwọn ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ó wá ní láàzú làbí ó wá ní gbólóhùn tánàbí ń sọ ọ̀nà kejì tó gbà wá ní amẹ́lí nǹkan tánàbí ń ṣe tẹ̀sírì kùránì ẹlẹ́ẹ̀kẹta ni ìkọ̀rọ̀rí ìtànà bí rí táwọn kan ń ṣe tí ó sọ pé ó dá ó sọ pé kò dá ó kàn wò wọ́n lóògbà àtọ́jẹ́ pé wọ́n ní àwọn àfáà súnà ní kí wọ́n pè ní súnà àsúnà tú wọ́n ní mọ̀rọ́dì fún lìlì hadith súnà ní orúkọ míì fún hadith nínú English ń sìn a ní àwọn nǹkan kan tí wọ́n pè ní synonyms so wọ́n ní súnà yẹn sí àdíìsì ní synonym kòrá eh, eh, súnà wọ́n ní máa hùwà hadith ma ùdí ìfàìlà rọ̀súùlì gbogbo tá bá ti ṣàbí ti ẹ̀lọ ta ni òjíṣẹ́ tá lòjíṣẹ́ náà ànábìwá Muhammad ma ùdí ìfàìlà rọ̀súùlì min kọ́ọ̀lẹ́ni bóyá nínú ọ̀rọ̀ tánàbì sọ̀rọ̀ àwọ̀ fẹ́ìlín tàbí bánàbí ṣe níṣẹ́ àwọ̀ tàkìrílín tàbí bánàbí rí tí wọ́n ń ṣe tí ò sọ kó dáa tí ò sọ pé kò dáa tó dákẹ́ wọ́n wá lọ bì kẹta mẹ́fà yẹn ni wọ́n wá lọ bì kan fún wọ́n ní àwọ̀ wá ìròyìn ìròyìn ànábì kọlẹ̀kí àwọ̀ kúlùkí bóyá nípa bọ́lọ̀ ń ṣe dá ànábì bóyá ẹni tó ní tó pọ̀ ni bóyá ojú ẹ̀fẹ̀ ni bóyá ó ga ni bóyá ó kúrú ni àwòlòkì àbíbànàbí ṣe ń hùwà ẹ̀rí pé ńgbà tí mo ní mẹ́ta ni ìwà ànábì yẹn ni mo ti lọ pè ní amẹ́lí ṣe di iṣẹ́ tó ń ṣe ọlọ́run kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة النبي يقول سنة حكمة وإن كانوا من قبل bọ́lẹ̀ tí àwọn tánàbí ń bá sọ̀rọ̀ ìṣáájú kọ́lọ̀ tó gbé ànábì dìde lójíṣẹ́ láfí ìdọ̀lá lè mòbìn inú ànà tó fojú hàn min wàlìjáhàl iṣẹ́ bọ́ iṣẹ́ ìmọ̀ wà nínú àánú wà nínú àìmọ̀ kan tó bí ẹbọ ọ̀rọ̀ tó lè ẹ bọ̀ èso kan ni igi wo èso yẹn àìmọ̀ kan a ti sọ̀rọ̀ púpọ̀ ẹ tó bá ń gbọ́rọ̀ mi máa ń kò sàṣà ní kí mọ́ bí ojúṣe ńlá tá à nímọ̀ sí ńlẹ̀bọ́ ń di òfo láàmọ̀ pé àṣẹ ẹbọ irọ́ ni èyí tí mo sọ mo ti sọ rí náà ti pẹ́ oníjókòó tó lọ tẹ bá rántí mo sọ̀rọ̀ nípa àìsàn kan tí a ń pè ní olóde ìgbóná tí wọ́n pè ní ṣánpọ̀nà àà kìí ṣe inú alcohol mo ti sọ mọ́ admonition inú rí àbísọ́ ní náà ni onímọ̀sùn nígbà tá ń sọ̀rọ̀ nípa ìṣí tí àárọ̀ tí wọ́n mú hadith kan wá tánàbí ní láàádọ́wà kò sí àkóràn kò sí kí ni àkóràn pé àìsàn kì í rànyàn mo wá ń ṣàlàyé jọ́nà pé ah, ẹni tó bá lọ school common secondary school tó bá ṣe biology integrated science gan or basic science ẹsẹ̀kẹsẹ̀ yóò ní kó correct àìsàn rànyàn contagious disease wà. Si ọkàn rẹ̀ sì máa lọ sí kí ni covid-19 mo ní tánàbí ń sọ correct ní tánàbí ń sọ àti torí tánàbí padà ṣàlàyé ẹ̀ pé nǹkan ó tún ní tó bá rí adẹ́tẹ̀ tàbólógbòdò sá fún ní sísá tó sá fún kìnìún tó bá rí kìnìún àlèhùn náà kàtà náà kùdù báyìí náà àbẹ́yìn ni kọ̀ọ̀lẹ́yìn tí àwọn ọ̀rọ̀ tánàbí sọ méjèèjì ṣé ó takora wọn kò takora wọn tánàbí ń sọ fún wa ni pé kò sí àkóràn fúnra ara ẹ̀ àìsàn gankan ò lè ràn yàn fúnra ẹ̀ ìlàbí ìlìlà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àṣẹ ọlọ́run ló fi lè ràn yàn sọ láti rí àwọn èèyàn kan tí ó ní aids acquired immune deficiency syndrome tàbí kó ní hiv hiv yẹn ọkọ ò ní ìyàwó ò ní nígbà tán bá rí kọ́kọ́ ní wọ́n tẹ́sì ìyàwó kò ní ní wọ́n tẹ́sì ọmọ kò ní ní ìyàwó ní wọ́n tẹ́sì ọkọ padà ọkọ ò ní wọ́n tẹ́sì ọmọ tí wọn bí ọmọ ò ní níta fojú rí ẹlòmí ò mọ̀ gbé nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí ní mosque mi mọ̀ bóyá mo ti post ẹ̀ gan brother kan wá sọ nígbà tí mo parí lecture yìí tí mo parí ìbánisọ̀rọ̀ yẹn tán ó ní tó ṣẹlẹ̀ sóhun gangan mò ń sọ yìí ó ní ẹni yẹn wá láti ìlú wọn ó ní àìsàn ikọ́ ọ̀fẹ́ tí wọ́n pè ní tuberculosis ìgbà tó ń wá dọ̀ hospital tí wọ́n fẹ́ tẹ́ tí wọ́n fẹ́ treat ẹ̀ wọ́n wá sọ pé kò gbọ́dọ̀ gbé àárín èèyàn kò gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹnì kankan ó lọ wá rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ fún yẹn ni ó ṣekú pa ẹni yẹn pé kó mọ́ dáa ní òun wá pè lẹ́yìn pé pẹ̀lú ògùn ọlọ́run kò ní ran òun òun àti òjò ọmọ gbé àwọn jọ ń jẹ àwọn jọ ń mu àwọn jọ ń sùn àwọn jọ ń jí títí ó ní wọ́n sọ iye month tó fi máa lo ògùn yẹn ó ló lò ó títí tó bá kú lọ́fíìsì kankan ò ṣe òun kò ran òun òun ò test positive fún ó lọ́rọ̀ dáná bí wọ́n sọ pé ọlọ́run ní máa jẹ́ kó rán yẹ̀yẹ̀ wá kó dodo ni ìgbà tí mo parí ọ̀rọ̀ yìí mo wá ṣàlàyé ìjọ náà pé kí ló dé tànà bí fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn ká mọ́ bá àbẹ̀lẹ́rọ látara ìsàn olọ́rọ̀ ṣànpọ̀nná tí mo sọ yẹn líǹkì ẹ̀mí ẹ̀ o àwọn Yorùbá gbà wípé ṣànpọ̀nná yẹn ló ń jẹ́ kí gbóná kó ṣe èèyàn látara ẹ̀ wọ́n wá ń bọ ṣànpọ̀nná wọ́n sọ àìsàn dọlọ́run ẹ gbọ́rọ̀ mi wọ́n sọ àìsàn di kí ni Ọlọ́run tí wọ́n ń bọ ṣùgbọ́n tó yẹ pé wọ́n ti gbọ́ àlàyé ọ̀rọ̀ ni pé kò lè rànyàn fún ẹ̀ ṣànpọ̀nà to hell with ṣànpọ̀nà kò sí tí ó ṣe èèyàn ṣùgbọ́n torí pé kò sí ìmọ̀ àìmọ̀tún wọn yẹn ló bí kí ni òun ló bí ẹbọ yẹn òun ni tọ́lọ̀ ń sọ pé wà ń kánú mi kọbìlú làfíìdọ̀ láálé mòbí ṣáájú náà nù ni wọ́n wà yùzàkí ìmànábí ń fọ̀ wọ́n mọ́ mọ́ ní mínà ṣírkì níbi ẹbọ wàlì kúfrì iṣẹ́ kèfèrí wàlì jáàlù níbi àìmọ̀kan wà dọ̀láàlà níbi àmì wàlì fàwà ìṣ àtàwọn wà bàjẹ́ ànábì ń so ìmọ̀ yẹn ni ò wá ní jẹ́ káwọn ó ṣẹbọ mọ́ wọ́n rò pé ó ṣàkan fún àpẹẹrẹ wọ́n ní ju òòṣà tó ju ọgọ́rùn-ún mẹ́ta lọ ní Kaaba àwọn Kùrẹ́ṣì ẹnìkan wá ní gbogbo ṣàyẹ pàtì ẹjọ́ dànù ẹfọ́ dànù ẹrùn dànù ẹ máa sin Allahu ọlọ́run ọba kan ṣoṣo òun làwọn lárúwá fọ ìsìnjọ́ náà Kùrẹ́ṣì ó wà ní Kùránì ò àjá àlà àlìhàta ìlàhàn wáhìdá ṣó fẹ́ sọ gbogbo ọlọ́run di ẹyọ kan ṣoṣo ni kí ni wọ́n sọ àdàṣe ń rùjáàbù èèmọ̀ lélẹ́yìí o kí nìdí nǹkan kọ̀ọ̀kan ni wọ́n lọ́n kọ̀ọ̀kan fún bó ṣe wà nílẹ̀ Yorùbá òrìṣà oko àwọn tán bá ń gbé iṣu bàbá àgbẹ̀ oníwọ̀n máa bọ kíṣu wọn lè ta àwọn ológun ní ìsìngbà tí kí Ògún wọ́n ní Ògún onígbàjámọ̀ awọ orí ní jẹ́ ogún ọmọ lámọ́lá wọ́n sà ń kà báwọn ìkan ojegi ní mú mẹ́jà mọ́ tún pé òdèdè ògùn bí wọ́n kà á ìyẹn ni pé ẹni tó jó ní gbàjámọ̀ ṣe mẹ́jẹ́ kò ní já gbàjámọ̀ àwọn tí wọ́n fárí ṣe hàn pé abẹ ni wọ́n fi máa fárí ìjọ́pẹ̀ lábẹ ni gléèdì dòní gléèdì náà kọ́lá fi fárí dòní ok ọbẹ̀ yẹn ẹ mo mọ abẹ pẹ́lẹ́ ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ pé bíléèdì náà abẹ ni wọ́n pè ṣùgbọ́n ìtẹ́yìn sọ ní tèé tí wọ́n rọ̀ yẹn gangan yẹn wọ́n gbà pé irin ni wọ́n fi ṣe ògún náà nu iṣẹ́ ògún ló ń ṣe àwọn tí wọ́n ń gégi irin ni wọ́n fi ń gbé náà ní oje ṣó tí ẹ bá nìsín mọ́ ṣe ká lọ nìyẹn gbogbo ẹni tó wá fi ń ṣiṣẹ́ rin ó mọ̀ bọ̀gún ó ní àwọn driver àwọn awakọ̀ ẹ̀rí pé lọ́dọọdún àwọn náà máa ń bọ̀gún wọ́n níṣẹ́ ìrìn làwọn ṣe tí wọ́n bá tẹ̀ ń búra wọ́n forí ìlú mọ́tò pé ògún rè wọ́n dẹlẹ́bọ látara kíni látara ìmọ̀ kan iṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ pàwọn lóṣe wọ́n da wọ́n di ẹlẹ́bọ látara iṣẹ́ wọn láwọn ń bọ̀ jẹ́jẹ́ lomi ọ̀ṣun rífọ́ ọ̀ṣun ní sọ́ọ̀ rífọ́ ògùn ó ní sọ́ọ̀tù ní geography tó bá wo máàpù Nàìjíríà tó bá lọ wo relief wà á rírí fọ́ Ọ̀ṣun níbi tó sọ́ọ̀sì ẹ̀bí tó ti wá odò tọ́lọ̀ ń gáfí ń ṣàn tiẹ̀ ẹ wá wo Òṣogbo ṣé Òṣogbo ni odò Ọ̀ṣun ti ń bọ̀ ni ṣe bódò Ọ̀ṣun kọjá níbo lẹ́dẹ́ odò Ọ̀ṣun kọjá lẹ́dẹ́ ó wá dòṣogbo wọ́n sọ́dọ̀ Ọlọ́run lọ ń bọ̀ mí ibi títí wọ́n ń bọ̀ nǹkan so àìmọ̀kan yẹn ló jẹ́ káwọn ará Ọ̀ṣun àwọn ará Òṣogbo tí wọ́n sọ Ọ̀ṣun di Ọlọ́run tí wọ́n ń bọ̀ so ànábì ń fọ̀ wọ́n mọ́ kúrò ń bẹ̀ torí pé ń kánú mi kọ́bí láti dọ̀là rẹ̀ wàákọ̀rú na mínihún lámà yẹlẹ̀ àkùbí àtàwọn míì tó yàtọ̀ sáwọn Kùrẹ́ṣì àtàwọn míì tó yàtọ̀ àwọn lárúbáwá Mẹ́kà lámà yàrá àti àwọn èsì ìdarapọ̀ mọ́ wọn ní ìsìn o ṣùgbọ́n wọ́n ń bọ̀ wá darapọ̀ mọ́ wọn wọn pé tó bá kàánú kìtàbù tafasir nínú sọ́yì Bukhari the book of translation àwọn àyà Quran àwọn àdìs ọ̀rọ̀ tánàbì sọ ń pa wọn àyà yìí wọ́n béèrè lọ́wọ́ àná wípé men hum ya Rasulallah ká ní àwọn àkọ̀rú ní àwọn àfàrí ìjẹun sọ tí ń padà bọ̀ yìí wọ́n ní níjọ́ náà arákùnrin kan tó jẹ́ sàbítà ń pè ní Farusi ó jókòó láàrin wọ́n ní ànábí wa fọwọ́ pé ó ní laukana lè ìmáànà fi tùrọ̀yà tùráyà tí ó nùkan tó dégbà ìràwọ̀ kan lókè ní lárúbá ní tùráyà ó ga tó wà gan tí ìgbàgbọ́ tó wáyé pé tùrá ó ga tóbi tíráwọ̀ yẹn wà lànà rọ́jùlùn àórìjá lómi àhùlà wọ́n ọwọ́ wọn ó tó ẹnìkan tàbí àwọn èèyàn kan nínú ìran àwọn wọ̀nyí níjọ́ náà àwọn pàṣíà iná ni wọ́n ń bọ àwọn fúrùs Salman Farsi àwọn pàṣíà ní jẹ́bẹ̀ Iran lónìí èdè pàṣíà wọ́n máa ń kọ́ ọmọ fẹ́ jọ bí kéúbà iná bọ̀ tó lérí kàá bí ara àti bí arábíkì báyìí nìbọn kìí ṣe arábíkì ẹni tó bá kọ́ èdè yẹn ló lè kà níjọ́ náà Salman Farsi nìkan nìran yẹn tó wà ń bẹ̀ yìí ànábì wá ní tí ìgbàgbọ́ bá ń bẹ nù ràwọ̀ tó ga lókè èèyàn kan tàbí àwọn tó pọ̀ nù ràn wọn ó ṣe kí ni torí pé wọn èsì ìdarapọ̀ mọ́ wọn jọ́nà àwọn pàṣíà kí ni wọ́n bọ iná iná ni wọ́n bọ iná lọ́lọ́run tí wọ́n ara tó jẹ́ kí Salman Farisi di mùsùlùmí nìyẹn iná jó ní o iná ṣe kí ni òjò wà ká láti ọdún táwọn ti ń sin ìwọ iná iṣẹ́ kò yẹ kó tí ìdá àwọn mọ̀ tó fi jóun ẹ̀mọ̀ kí ẹ̀mọ̀ bọ̀ nǹkan títí tí a látọ̀dún tó kò yẹ kí náà lè jóun mọ́ náà ló òdòdó káàkiri nínú ìtàn so àwọn òòṣà yẹn ni mo bá débẹ̀ òòṣà tó ń sọ nípa oríire tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ òòṣà yìí ló lọ bọ bí ilẹ̀ Yorùbá náà ẹ̀ pé mo ń mú ètò dé tètè yé wa kórì tó mọ kórì kórì o ẹ̀yàwó fọmọdé ṣeré ẹ̀yàwó àlà funfun òrìṣà ẹyẹ kórì yẹn òòṣà ọmọdé ni so tí wọ́n bá fẹ́ bọ òòṣà àwọn ọmọdé kórì ni so wọ́n wà òun ló wà fúnta ní ọmọdé èyí tó ń pè ní kùkù lájà òun máa dẹ́rù bọ ni umu sibiyan àìjànú kan ló wọ́n tún lọ máa bọ́ mọ́fẹ̀júmọ́ máa mí o ànábì ló wá ń sọ pé rárá ẹ̀ níbọ̀ wọ́n àwọn òṣà kan tún nìyẹn owó ajé ló wà fóun ajé ògúngún ní sọ àbí elégbèje kí ni ẹ pè àdó aṣọ ẹnigbọ́n di kí ni ẹnigọ̀ aṣọ ẹnigọ̀ di kí ni ẹnigbọ́n tẹ́yàn bá gbọ́n ní ìsìn tí ò lówó lọ ṣé kò ní gọ̀ èyí ó dòmù gọ̀ ní ìsìn afa olùfẹ́ kó mọ̀ fẹ́ ó díjọ́ kó mọ àwọn èèyàn dé kò sẹ́rùn ìwọ náà mọ̀ pé òde olè olè dá kódà owó ló sọ dòmù gọ̀ ọmọ ẹ̀ lọ sùn ọlọ́mọ ẹ̀ kankan kò produce graduate

هل يمكن أن تكون محدثا في هذا البلد من الذي يدرسك من الذي يعلمك هل هناك محدث واحد في بلدنا هذا tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo kàrẹ́ kò sí ábìsì kan ṣoṣo kò sí hafi ẹnìkan ló ń fẹ́ ó dẹ̀ ń gbé mo ní ha torí ẹ bá pé jù bẹ́ẹ̀ lọ tó bá jókòó ti France ń ha yóò ha ìhakúha àwọn èèyàn nígbàtí wọ́n pápá wọn kan ákùnrán lọ́nà ẹ̀fún wọn lọ́pọlọ mú wọn kírun lẹ́yìn ẹlòmíì ní wọn tó bá gbà mí ní ní mọ́bà máa tó mọ́ pàtó lórí irun ìjọkàn wo tó ẹni lórí irun ìpè púpọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ ṣe ṣàǹgbé ẹ̀yin ò dára yín láàmú ní ìsìn èyí tí kọ yín lẹ́ka wálé àṣírí torí mo máa ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn ọmọ yìí nínú ilé ń làfi ó sì rí ilá àwọn wà lọ fẹ́ ka kíké ohun lára yìí ibi tí ò ah, ah, sí mọ́dí wálé áásí wọ́n lọ fa àdì tí ò ní bíbá <laughs> báwo ló ṣe fẹ́ ha Quran nígbà tí ò sí ábíf tó lè ha ọ́ báwo ló ṣe fẹ́ mọ tajwid nígbà tí ò sẹ́ tó nímọ̀ rẹ̀ mo rọmọ kan jáde ilé tí ó kàn wọ́n wá sọ pé kò sẹ́nì kankan tó nímọ̀ tajwid ló ló wà àwọn ṣẹ́nì àwọn ṣe ó wá lọ mú tí àjọ ń pè ní Hidayatul Mustafid the first mo ní the first thing tó kọ́kọ́ kà sí mi létí àkọ́kọ́ tó kọ́ kà mo ní kó stop kó mọ́ kà mú ó láṣẹ orúfì sí àrù orúfì sí àrù kò lè pé vọ́ vọ́ kò rí pé kò mẹ́mẹ́ ṣe ń pé vọ́ ìsì àrù sin tọ́ tí wọ́n kan ọmọ lé lórí ló ń jẹ́ vọ́ ní àwọn ṣe orúfù tó kọ́ pè yẹn gan mo ní kó stop sẹ́ ha kò rí pé àwọn ṣe síta rúùmù sí àrùn síta ni gbogbo tó wá fẹ́ pé à à à à ní gbogbo ẹ̀ ṣe à pé à ha kọ à ngọ hàn ẹgẹ́ tiẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà nìyẹn pọ̀ nǹkan kan náà ló fi gbogbo ẹ̀ pé àwọn ṣe àwọn ṣe àwọn ṣe sí àwọn kọ̀ ẹ dákun ẹ má gbàgbé ibi tí mo ti ń lọ ànábì sallallahu alaihi ó fọ wọn mọ́ níbi àwọn nǹkan wọ̀nyí mo rò bó ti yé mo fi yà síbi ẹbọ gbogbo nǹkan wọ̀nyí ànábì ló fọ̀ wọ́n mọ́ ń bẹ̀ wà á kọ̀ rí iná mí ni ó lámà yàrá àkù àtàwọn tí ò tí ì darapọ̀ nínú wọn làwa Yorùbá ń gbà náà ṣùgbọ́n tó wà lọ́dọ̀ ànábì ìjọ náà tànábì fi ṣe àpẹẹrẹ ní Salimani Farusi tó jọmọ pàṣà pé àwọn pàṣà ń bọ̀ wá ṣe Islam ìpìlẹ̀ pé àwọn amadí àmọ́ ń sọ Gula Muhammad ọmọ pàṣà ni pé ànábì Gula Muhammad ń pé ìran rẹ̀ ní bótẹ̀jọ́ ọmọ india ni wọ́n ọmọ kọ̀díàn ní india ni bàbá Gulam Ahmed tó tí é bàbá rẹ̀ wọ́n pè ní Mirza Murtado olówá Ahmed wọ́n á nígbà tí wọ́n wo ìtàn rẹ̀ àwọn ọmọdé àlọ́mọ́ ń sọ̀tàn yọ nígbà tí wọ́n wó tàn rẹ̀ títí wọ́n rí pé pàṣẹ àlẹ́ àwọn bàbá ẹ̀ ti wá sí india àṣẹ òun lànà ń sún jọ náà pé ọwọ́ rẹ̀ ó tẹ̀ mọ́ nìyí ọ̀hún ṣó mẹ́sí ní ọkútọ̀ nínú kíni nínú àìmọ̀ kan ẹgbẹ́ta rẹ̀ náà jẹ́ okun okun yẹn ni ọkún okun yẹ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ tó púrọ́ ní okun so anábì sọ̀rọ̀ láàrin wọ̀sán ọlọ́wọ́ ní wà àkọrí rẹ̀ mí lámọ́ yàrá àti wà ó wà láàrin ìlàkí dáálìkà ni àjùlọ tọ́lọ́run yóò tí ìmọ̀ ìyàṣà ẹn tó wọ́lọ́ ní fún yẹn pé kálọ mú Muhammad sallallahu alaihi wasallam jọ́nà pò ní kó jẹ́ ànábì ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni tí ò jẹ́ kó jẹ́ lómi tí eh, abdullahi ibn ubay ibn salul tó ń dùn nígbà tánábì dé Madina pé òun ni wọ́n ti panu pọ̀ lé lórí àwọn èèyàn ti ń sọ pé òun ni wọ́n fi ṣe olórí Madina ànábì dé méjọ́rálẹ̀ gbogbo èèyàn kan sọ pé ànábì lé lórí ó ní abdullahi ibn Ubay ibn Salul fi di mùnáfìkì kéèta ìbànújẹ́ pé ah òun ò bá jẹ̀jọ́ lórí ìyẹn ni òjò ṣe ìsìláàmù dénú ó wá fẹ́ dẹ̀sìn rúmánà bí lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ fún ṣe olóní láyín rọjá àmì a bá ti padà délù mẹ̀dínà gbogbo àázù àwọn tí wọ́n jẹ́ ọmọ onílẹ̀ bá tù sí nìyẹn àwọn ọmọ ìlú àázọ àwọn abiyì wọ́n yòkìrìjá nà mí ní ha wọ́n lè wọn jáde kó onú ìlú yẹn àlẹ́ adala àwọn àlejò ni àwọn ọmọ àjírù tó wá ní àwọn àbúbákìrì ní sọ yẹn umaru pọ̀n ó ti mọ̀ pé ta bá ti rí àwọn àbúbákìrì lọ tààlé umaru lọ tààlé usman lọ tààlé àlí lọ tààlé ànábì pẹ̀lú wọn kí ni ó ṣẹ́kù mẹ́dínà àwọn wà padà sí olómọ́ńṣẹlẹ̀ nínú ìlú náà tí ó bá gírí àfáà kan tó ń ṣàlàyé ẹ̀sìn pẹ̀lú òótọ́ fún ọmọ tí ó fi bàjà èṣù wà lọ rán wọn létí pé kìí ṣọmọ ìlú yìí wọ́n alálejò ní wọ́n ní ní tó sọ yẹn òdodo ní àmọ́ kò tọ́ sí ẹni ọ̀gbọ̀rọ̀ yẹn kò yẹ kó ní sọrú ọ̀rọ̀ bẹ́yẹn kìí ṣọmọ ìlú yìí máa lọ lú ẹ àwa lọ́mọ sọ yẹn fún wọn lù yìí àwa lá ìlú wa láti fẹ́ ṣèlú wa nù sátẹ́jì àwọn mùnáfìkì ìjọun ni kí mo pé ọgbọ́n àtinúdá ọgbọ́n rádaràdá alùmọ̀kọ́rítà mùnáfìkì fi ìlò láti láìláì ní kí wọ́n sọ pé yìí sọmọ̀ ìlú ẹ lè jáde kó tó wá dìgbà tani kó tó di ìgbà àwọn mùnáfìkì sátẹ́jì àwọn ẹlẹ́bọ ni àwọn mùnáfìkì gbà lọ wọn ni nígbà yá ànábì lúùtù ànábì sọ́ọ̀lẹ̀ kí ni wọ́n sọ ní sọ́ọ̀tọ̀ àrọ́pù àkìrìjúhùn min kọ̀rìyàtìkùn ìnáhùn náà tún yàtàtọ̀ harun àbò olóde wà mẹ́ wọ́n ni ẹlé wọn àwọn tí ó tẹ̀lé àmẹ́bí sọ́ọ́lì nìyẹn o tọ́tàlá mi rí tí wọ́n ní ẹlé wọn jáde kú ònà ìlú yín àwọn ilé láyín lámtàntà lánàríjìmánàkùn àwọn làyàmùsánàkùn nínà àdábùnà wọ́n ni iná tàtọ̀ ìyá nàbíkùn yí táwọn ilé ìtún gbédé wọ́n ti kó rí ibú wọ̀ lú ẹ̀lẹ́ wọn jáde tó strategy ni tó lọ́rọ̀ mọ́síláàjì wa tí wọ́n ti ní ìsìn tàbá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní ìsìn wọ́n ni ìyájọ́ péjà rẹ̀ ọ̀rọ̀ yé wọ́ ọ̀bí wọ sọ níkàrẹ́ ìkàrẹ́ yé wọ́ ìyá kékàrẹ́ tán sẹ́gbọ́ kẹrì sí ọzọ tàbá bẹ̀rẹ̀ sí sọ ní ìsìn òní ọ̀rọ̀ òye wọn ni wọn ò bí ọ nílùú yìí pé o kọ́kọ́ lọ kékùrá o ti kékùrá ò tí ìkékà rẹ lọ ké kódà bá fa yìí tí wọ́n bí síkà rẹ yìí ìyẹn bàbá ìmọ̀ọ́mù bí tó bá ń ṣàlàyé wọ́n lè tún ó tún ní mẹ́tọ́ọ̀dù tí wọ́n lò ẹ́ wà ló ń ṣọ̀tá ọba ẹnì kéèsì ìṣọ́bọ̀ bá ṣọ̀tá nílùú kó ṣe kí ni àti ìlú ò lè fara fún o ó mọ̀ tún mọ́ séèyàn bọ́ bá ṣọ̀tá ni ó fẹ́ lé lórí oyè ló fẹ́ bọ́ rẹ̀ àgbogbo ìlú ò ọjà o <laughs> strategy ọdún tó ti pẹ́ ni ṣe òbèrè ó ti pẹ́ tó ti ń bọ̀ ká dín jìnnà jù níbi ń ṣùgbọ́n àlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ yìí ṣe pàtàkì fáwa níbo níbí kódà gbogbo ayé ká lè gbàgbọ́ yé nǹkan tá à sọ. ọ̀rọ̀ àdíìsì lásọ débẹ̀ o ọ̀rọ̀ sálàfù lásọ débẹ̀ o so ànábì yẹn ọlọ́wà ní fọ́gbùlọ́ yóò fi àjùlọ nìyẹn olùn dìsáìjẹ̀ bẹ́ẹ̀ so àwọn kùrún àwọn ọgọ́rùn ọdún tàbí àwọn ọdún tàbí àwọn àsìkò mú fàbọ̀lá tá a gbá jùlọ fún àsìkò yẹn ànábì wá ṣàlàyé pé ọ̀kọ́ ìròlì kùrún the best of centuries àwọn ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún tàbáwọn àsìkò àsìkò tó dáa jù ọrún ní ó lásìkò tó ń fúnra wọn àánú ẹ̀ lọ́wọ́ ńgbà náà fún mọ̀lẹ́dí iná ìyàlú ìnáhùn táàfin mọ̀ páwọn tó ń gbé bẹ́ẹ̀ lànàbì ń sọ tó dẹ́ lórí lè sọ pé súnmọ̀ lẹ̀bí iná ìyàyẹn tí àwọn èèyàn tó ń gbébẹ̀ yẹn nípa ìjẹni eré gbígbọ́ ń gbọ́ nípa iní mọ́ ní àwọn ló dájú lẹ́yìn làwọn tó tẹ̀lé wọn súnmọ̀ lẹ̀bí iná ìyàlú ìnahùn àtàwọn tẹ̀lé tẹ̀lé wọn oníyàn pè ní asálàfú asọ̀lù ẹ̀rí wá nípa àwọn ló dáa jù ó pọ̀ nu Quran náà á jẹun agbóhùn àhàn tábà lọ́nu sọ́ọ̀tù tọ́ọ̀bà sura 9 àyà mi ní jẹ́ káwọn àyà yẹn ó pọ̀ jù àyà 100 torókun ó pọ̀ gan nu Quran ẹjá mú sura 9 àyà 100 sọ́ọ̀tù tọ́ọ̀bà ọlọ́ni wàsáàbì kú lè awùwà lónìí ṣé kákọ́ mú láti nọmbà àyà 99 kò lè yé torí pé wà ò ló bẹ̀rẹ̀ ń bì wà tàbádẹ̀ fẹ́ ṣe ìrọ́bẹ̀ á ní alá asábìmọ̀ kọ̀bìláhù nínàlẹ̀ ìrọ́bẹ̀ á ní wà ò yí o àlàyé táàṣe lórí ẹ̀ ni níbàmú sí tó ń bọ̀ kí wá ní bọ̀ ẹja gbọ́ 99 ọlọ́ni mínàlẹ̀ àárọ̀ ó ń bẹ̀ẹ́nú àwọn lárúbáwá oko àwọn bá di àwọn tí wọ́n ń gbénu pápá tí wọ́n ń darapọ̀ tí wọ́n ń da màálù tí wọ́n ń da àwọn ẹran ó ń bẹ nínú wọn man yukmin billah tí wọ́n nígbàgbọ́ nú ọlọ́run wal yawmil akhir àtọjọ́ kan wayattakhidhu ma yunfiku kùrìbáàtìn inda Allahi gbogbo ma yunfiku in táwọn ná ṣótíé sọ́dákọ̀ tí wọ́n yẹ̀tẹ́kìdù máa yìí òfikù àwọn tí wọ́n náà wọ́n mú ní kíni kò rí bá tí kí náà pè ní kò rí bá ìwá ìsúnmọ́ ni fọ́lọ̀n lọ́dọ̀ tí wọ́n ìbádà ìjọsìn ni àwọn tí ń wá sí súnmọ́ lọ́n ni lọ́dọ̀ ọlọ́n wá sọ́lá wá ti rọ̀sù àti kíni wọ́n fi ń wá sọ́lá wá àdúà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dàbí ìwọ tó ń wò mí ní ìsìn kó fún mi ní mo ṣe jókòó kó kàn fún mi ní 1 million naira báyìí ṣe máa ní orí àwọn pé ó ṣe fún mi 1 million yẹn kò ní dáa fún ọ ò ní ṣe oríire ṣó pọ́sílù ọlọ́run jẹ́rẹ̀ ọ̀ṣẹ́ alẹ́ṣẹ́lẹ̀ fún wa tó ṣeéṣe wèrè gan èmi ò dé kí ó tó di pé mo gbọ́ àdíìsì pé ká mọ̀ bùn wèrè lówó èmi ti fún wèrè lówó mi ìrè tó ṣe pèrè àwọn àbá àwọn èèyàn wọ́n béèrè pé kí láwàá máa ṣe fún wèrè a máa fún ní tó lè jẹ ṣùgbọ́n àní fún lówó àyàfìgbà tá a bá mọ̀ pé orí torí àwọn wèrè kan wà orí wọn máa ń pé lásìkò kan orí wọn ó tún dàrú padà lásìkò tó rí ẹ pé èèyàn lè fún lówó ṣùgbọ́n tó rí ẹ̀ ò bá pé tá a mọ̀ pé wèrè ni ànábì sọ pé nú àwọn sádùnwó àwọn ò gbà ó ẹni tó máa ń fún wèrè lówó hadith sahih so sẹ́mi bá ti rí wèrè afá fún mi lówó wèrè kan wà ń bẹ̀rù tó bá ti rí mi gan ní ìsìn tó mọ̀ pé òun ó jẹun tàbí wàhálà rẹ̀ pọ̀ máa yà fò níbi ọ̀dà rò tó jẹ bread òun ó jẹ bread ṣùgbọ́n yóò máa béèrè tíì sí yóò béèrè àwọn èròjà owó dẹ̀ lè mọ́ sí lọ́wọ́ láti rè èròjà sí kò sì ní fẹ́ fi yàn lẹ̀ tèmi ti try ẹ̀ dáadáa àwọn òyìnbó tẹ bá ń tí wọ́n jẹun ìwà láì wọ́n jẹun nìkan tó bá ní nàìjíríà ní oníṣẹ́ onímì nẹ́ wọ́n mọ̀ pé sí ní nẹ́gẹ́lẹ̀ mi rà rẹ̀ sì ń wọ jẹ́ ó ní oníbẹ̀ ní àfáàfá mi ò ní tí wọ́n pé tó fi bá ní màá rárá ìsìn fún ọjẹ́ oníbẹ̀ níbẹ̀ níbẹ̀ <laughs> so tí mo gbìyànjú ni pé wèrè gan ò ní ṣe pé kí lẹ́yìn ó ṣe tí wọ́n bá fún yàn lówó wà lẹ́yìn ó ṣàdúrà so wọ́n ní owó táwọn yẹn ń ná yẹn wọ́n fi wá ìsúnmọ́ ọlọ́run àti kí ni sọ̀làwátù rọ̀sù àti àdúà ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni ànábì bá ṣàdúà fún gbò lọ́rọ̀ anáàkì ọmọ mẹ́lìk tánàbí ṣàdúà fún ẹ̀rí bó ṣe ọlọ́run sànà na. Ala etí tàbí kíyèsí o ọlọ́ni eléyìn tí ò dájúdájú ìsúnmọ́ ọlọ́run ni ó jẹ́ fún wọn o àkọọ́lẹ̀ tí wọ́n kọọ́lẹ̀ nìyẹn pé àwọn eléyìí ò ṣe kárí mi o wọn ò ṣe àṣegbọ́ wọn ò ṣàṣe hàn wọn ò ṣàlẹ́ àwo wọ́n fẹ́ ṣe kíni wọ́n fi wá súnmọ́ ọlọ́run ọba ni sayidikhiluhumullahu fi rahmatihi ọlọ́run ọba ó fi dájúdájú ọlọ́run tẹ́ rí yẹn kọ̀fúrún aláforíjì ni rọ̀hímú oníkẹni ayà tó wá tẹ̀lé ní ẹ̀ ọlọ́run wà àti ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ àwọn lárúbáwá oko yẹn ó ní àti asàbìkúnẹ̀lẹ̀ gba iwájú sábìk ṣe tìlù ìdíje ẹjọ́ ń díje ó sábìk ẹni tó gbàwájú asábìkún àwọn tí wọ́n gbàwájú alẹ́ awàlùn tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ ẹlòmí lè sọ pé ń ádámà àtàwọn ọmọ rẹ̀ nú àtà ló gbàwájú náà mẹ́yàn ádámà àwọn ẹni àkọ́kọ́ àwọn ọmọ ádámà kó má bà wá sọ bẹ́ẹ̀ kó wọlé ọlọ́ni mínà lè mọ̀ hájìrí náà ìwálé àwọn tá ń sọ ni àwọn tí wọ́n ṣe jíra láti Mẹ́kà wá Mẹ̀dínà o má tú sí nǹkan mí o má sọ pé àwọn bàbá ńlá yín tó pilẹ̀ ìlú yín o wàlẹ̀ ansọ́r àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò nílùú Mẹ̀dínà wọ́lẹ̀dínà tàbàúhùn bí ihsan àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lórípa dáadáa wọ́n ń tẹ̀lé wọn ní orípa ojú ọ̀nà dáadáa níbi ìwà rere wọ́n ń tẹ̀lé wọn kí lọ́lọ́run kọ́kọ́ sọ ń pa wọn ìròyìn àkọ́kọ́ àbí ìró àkọ́kọ́ radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn wà rọ́dù àní àwọn náà dunnú sí tọ́lọ̀ ṣe gíní tó ṣe fún wọn ìgbà ní èèyàn ó sí yóò ṣe dáadáa sí ẹgbẹ́ ó ṣe dáadáa sí ní brọ́dà òun láìkẹ̀ wọn ẹni tó yẹ kó fún òun jẹun náà àárọ̀ wọn kí lóun fẹ́ jẹ kí lóun fẹ́ jẹ lọ́sàn tó fẹ́ jẹ lálẹ́ ìgbà tó wọ́n ń lọ wọ́n wá ń béèrè pé àwọn ìwé wo ni àwọn ń lò skul textbook wo lòun ní káwọn bóun rà ṣé òun ní ẹ̀rẹ̀ ṣé òun ní laptop sódà tó máa máa fi ṣe assignment ṣé yẹn máa ń sọ ni kẹ̀lì fún yẹn lówó ahun ni bọ́dọ̀ òun yẹn wọ́n ṣe dáadáa sí ibọ̀ kò yọnu sí bọ́dọ̀ yẹn ti ní ah èló ni skul fees yín báyìí ṣúfíìsì wa wọ́n jàre 350,000 ní ní session ọ̀dá ṣíṣkú wo lóló lọ ó kàn gbé fóònù gbángán ẹ̀lọ́ ayé ìbáwọ̀ bọ́sà ok ọmọ mi kan wà bẹ́ẹ̀ mo fẹ́ sanwó ó ní 5 years course 6 years course lòun ṣe medicine mo fẹ́ sanwó ọdún mẹ́fà ẹ̀ sílẹ̀ jọ fún láka ok gbagbagba ó kàn ṣàkán tó tó tó tó ó sanwó ọdún mẹ́fà ẹ̀ tán gbọ́ ọ̀gá sí òun lóhun òrówó skúl sọ ní psx ó máa transfer millions lóhun bọ̀dá òun ìjà àbúrò dádì òun yẹn òun ó wíkẹ̀ẹ́ kẹ́rí pé dáadáa ni wọ́n ń sí bọ̀dọ̀ kí ni kò yọnu sí kò wà ó dàbí ẹni tó fẹ́ yàwó kí yàwó òun kó má ṣiṣẹ́ kó lọ ha Quran yàwó ẹni Quran wo ló ń fẹ́ ha Quran ní ọjà lòun mọ̀ ta kó ṣíṣọ́ọ̀bù fóun fún lówó kó kọjá sí wájà ọkọ̀ ẹni no ha Quran oṣù yọ̀ǹgì àwọn ọmọ ẹ̀wà lè jẹ́ gbogbo wọn jẹ́ áfíìsì <laughs> anílé kí ó wà ń àwọn ìgbówó wà lọ́wọ́ ẹ̀wà lọ fún wọn síbẹ̀ wọn láti kékeré lòun ti dá májẹ̀ ń fẹ́ máa tà ìyàwó aya alábọ̀dọ̀ òun ìyàwó kìíníjàre lọ ní ọmọ wo ló brọ́dà ẹ̀ general ni nínú army inú ẹ̀ ti tún ó ti ń sọ fáwọn rẹ̀ pé i will join Nigeria army ó ṣe join ìtàn brọ́dà ẹ̀ kàn ní first degree first class lórí máa lọ scholarship ní US lọ sí master PhD má ṣiṣẹ́ kankan tó bá parí PhD ẹ̀ ibi tó ti ṣẹ́ ti wálẹ̀ military lòun wá káàkiri kò dẹ̀ lè sọ fẹ́ gbẹ̀ ìgbọ́n ní military fifty fifty wọn wá military go there we need medical ọlọ́run wà rọ̀ tó rẹ̀ lómi òní á ewó tún ní wà rọ̀ dúwá ní ọlọ́run fi ń ṣàlàyé àdámọ́ ọmọ èèyàn pé ó ṣòro fọ́mọ èèyàn ń gbà mí kò ní ṣe kí ni kò ní appreciate ẹ̀ ọlọ́run wọ́n appreciate ẹ̀ ní wọ́n dùn sí wà á dà láùnjà náà steeti. ilẹ̀ fún àwọn ọgbà odò tó ń ṣàn ní abẹ́ ha àwọn bàbá wọn tún sí akérèmọdù khalidina fiha wọn àwọn ṣe ń bẹ̀ abadan láéláé dáálíkà lè fọ́ọ̀zọ̀lá àbím eléyìí ni tó tóbi jùlọ àwọn wo ni wọ́n pè wọ́n asábìkún àwọn tí wọ́n bá wájú àwọ̀ àlù wọ́n jẹ́ ní àkọ́kọ́ àwọn wo muhajirun wàlà àwọn yẹn kọ́rùnù wo ni wọ́n wà sẹ́ńtúrì wo ni wọ́n wà ṣé tànábì ní àti ta tànábì ní àwọn ni sọ̀hábà àwọn sàábì ànábì nìyẹn so ìyẹn kọ́kọ́ clear a mọ̀ àwọn tó jẹ́ mọ̀hájìr a mọ̀ àwọn sàábé tó wá láti Mọ́kà sí Mẹ̀dínà wàlẹ̀ ansọ́r àwọn sàábé tó ṣe kí ni tó gbà wọ́n lálejò ní Mẹ̀dínà a mọ̀ wọ́n àbá mọ̀ wọ́n àá ṣe wọ́n máa ń wọn lágbájá ọmọ lágbájá àlẹ́ àǹsọ́rí tí ó lè dárúkọ sàbí kan tó jẹ́ àǹsọ́rí ó mọ̀ gangan àsámẹ́ǹtì lọ wá sàbí méje ìwọ ní ṣe ọ̀pọ̀ mọ́lé kí ó ní ọ́ sàbí méje ìwọ náà wá méje méje ti ẹ kò gbọdọ̀ bá méje ti ẹ mú tí wọ́n jẹ́ àǹsọ́rí hmm? ìwọ mi ní fún ìwọ muhajiri méje ọmọ kóngóló ìwọ náà ìwọ méje méje jẹ ọgbọ́dọ̀ bá ti wọn mú ṣóbi bá ti mọ̀ wọ́n pé àwọn sọ àbá ní àbí mọ́kọ̀ àbúbákì wọ́n mọ̀rù súnmọ́ àálì sí o <laughs> àwọn ilẹ̀ gbogbo ayé ló ti mọ̀ wàlẹ̀dínà tẹ̀bàrún àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn àwọn olótẹ̀lé àwọn tàbí tàbíùn àwọn olótẹ̀lé tàbíùn tàbíù tàbíìn àwọn olótẹ̀lé tàbíù tàbíìn tàbíù tàbíì tàbíìn àwọn olótẹ̀lé wọn tábíù tábíì tábíì tábìí àwọn olótẹ̀lé wọn tábíù tábíì tábíì tábíì tábíì tábìí títí tó fi dórí wa wà là ń tẹ̀lé wọn ṣùgbọ́n ànábì wá ṣe àdáyẹnrí tí àpáwọn yẹn pọ̀ wá ní rárá àwọn tó dáa jù ní alukurun alimufatola ó ní kọ́ ìrùlùkurun kọrin ní ọgọ́rùn-ún ọdún títí òun àtẹ́ tó tẹ̀lé àtẹ́ tó tẹ̀lé ó fi hàn pé àwọn mùsùlùmí ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ àwọn tó jẹ́ àfáànú wọn yẹn so Sheikh Albani ìbẹ̀mí atẹ́tẹ́wọ́n ìdílé program sí lónìí Sheikh Albani rahimahullah rahmatan wasi'a wọ́n ní wọ́n ní bí uslubi ilmi àná ah, sheik nazim al oni ó ní wàhálà rọ́sí muhaddisu duniya wa mujaddidu din wa nasiru sunnati wal kitabi bi fahmi salafi as-salih ẹni tó jẹ́ na muhaddisu duniya oníwà oládìsì àgbáyé mi mujaddidu din kí ni mo tún sí Yorùbá lẹ́ẹ̀kan àwọn tó ń ṣe ẹ̀sìn lọ́tún mujaddid àwọn nǹkan tó ti kú tó jára ẹ̀sìn táàtì ẹ̀gbúrò mọ́ wọ́n ń jí dìde àwọn tó ń jí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń tú sí attention sí àwọn tó ń mú nǹkan tí àwọn èèyàn ti pàtì màjúrọ̀ minasunnati táwọn èèyàn ti pàtì àwọn ó tún mú padà wá pé súnà gangan lélẹ́yìn ẹ̀ẹ́n àṣẹ súnà kan wà fún nǹkan báyìí

batu ardina ẹ́ bìríkì báàdìna yúṣfà sàkímùnà bí ìdní rọ́bìnà ṣàpẹ́ mọ́ tún ronú dáadáa kí n tó lè mọ́ sọ́n torí kò gbajúmọ̀ lẹ́nu nígbà tí mo sọ fún yín jò ní àní mo ní kẹkọ́lẹ̀ ìwòsàn ni ibi tó wá ń dùn ẹnìyàn àwà fi ọwọ́ yẹn kàn ààrẹ ń tàn máa yá tó bá tu arbinu bìríkì bádìí yúṣùwábì ìfàkímù náà bí ìtìrọ̀ pìlà tẹ́bágbọ́ ẹ̀sọ́ kì ní tààkà yìí nìgbì àdúrà yẹn túrúbátú ardina bìríkì báadìna yíṣúà bí i sàkímù na bí i ní rọ́bìna ẹ́ eh? kò kọ́mọ̀ súnnà sí ni sọ tí wọ́n bá sọ pé mùjẹ́dìd àwọn tó ń ṣẹ̀sì lọ ní pé irú súnnà tó ti wà máa jùrọ̀ yẹn ní ọ̀nà ìwòsàn kan sí ni a wá fi kan ibi tó ń dùn onítọ̀ yẹn di ìtìní rọ́bì na yóò ń tọ̀ ó rí ìwòsàn ẹnijọ́ mẹ́ta ni mo update status àwọn yẹn nìkan ó ṣàmọ́ ń gbègbè rọrùn lárúbá kan tó wé láwà níbi omi báyìí ó tún lọ síbò mí ó tún o ó ní mujarrab ó ní tested me and trusted the ifnila ó dáwà nù sọ ìbùkọ́rí lọ́wọ́ sọ̀rọ̀ àwọn nǹkan Sheikh Al-Albani wọ́n ṣàlàyé Sheikh Al-Albani ṣe tírà kan tá ń pè ní sifatu hajjati nàbí àlàyé ájí ànábí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sọ mẹ́ táwọn èèyàn ò mọ̀ tí wọ́n ti gbàgbé súnà ló dẹ̀ ti ṣàlàyé láti bẹ̀rẹ̀ dópin hadith kan lólò lẹ́yìn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan tó bá ń sọ ẹ wo ìgbà tó ń ṣàlàyé jànáì àlìjànáì Sheikh Al-Albani wà bídí ọ̀hà àtàwọn bídí ààrẹ tí ẹ̀ bá ń ka tírà yẹn níbi òkú sínsìn àìmọ́yẹ kálà ní Sheikh Al-Albani sọ pé súnà rẹ̀ tẹ́yìn ò ti ẹ̀ mọ̀ pé súnà tí wọ́n ti gbàgbé ibi tí wọ́n bá fẹ́ gbókù sí sáré ní ìsinké àwọn tí ò ní ìbálòpọ̀ pẹ̀lú ìyá obìnrin wọn mọ́jú ìjọ yẹn àwọn ló lè wọnú sáré ó dẹ̀ má bí ìkùwà nígbà tí wọ́n fẹ́ gbé ẹ̀kú kan sínú sáré ànábi ẹni tí ò láti ìṣòro obìnrin lánàá mọ́jú òní nìkan ní kó wọ rẹ̀ fún un. súnà sí ni. tí a máa ń béèrè ló ti darí. ó kálù tó sàwọ̀ ọ̀bẹ̀ náà èmi ni èmi ni èmi ni. lórúkọ jẹ́ wa. àlàyé tí mò ń ṣe ọ̀rọ̀ àwọn sálàfù mo yẹn débẹ̀ o àwọn àlàyé yẹn o. so sálàfù yẹn ni àwọn wo sàábé sàábé yẹn clear pẹ̀lú àyà Quran àwọn ni muhajiru alansọ ọlọ́run á gbogbo àwọn ẹni rẹ bá ti ń tẹ̀lé wọn yẹn ó kó wọn sójú kan ànábì wá ṣòpìyà ànábì wá ṣe tẹ̀mù yìí pẹ̀lú súnà láti ṣàlàyé àyà yìí pé àwọn ọgọ́rùn ọdún mẹ́ta ló dáa jù tá a lè mọ ọkọ́ o ó wa ní kùránì wá sọ والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا قلوبنا غلا آمَنُوا رَبَّنَا إِنَّكَ إنك رؤوف رحيم الله في كوكسر àwọn àwọn àṣọ́ ọ̀pọ̀ ọlọ́ni والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليه ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان به خصاصة ومن يوق شوح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رب رحيم ọlọ́kọ́kọ́ ròyìn àwọn ìpàdé ìgbà tó wá ròyìn wọn tán ó wá níwálẹ̀ dínà já omi báàdì àwọn tó dé lẹ́yìn àwọn sàábé ìtàwọn máa sọ nípa sàábé lòun fẹ́ sọ fẹ́yìn mùsùlùmí yìí o nínú kùránì kí lọ́lá ni wọ́n máa sọ yàkùlùlù wọ́n máa sọ ipé rọ́bà náà olúwa wa éfìrìlà náà àwa ń tiwá o wálé tuwani na àtàwọn ọmọ ìyá wa mẹ́sìn alẹ́bí náà sábà fún nábìlì ìmọ̀n tí wọ́n ti bá wájú wá ní gbàgbọ́ wálé rúbì náà wà tiwa gílá inú ni bí ni wà ní wa gílá ìkùnsínú wà ní ọkàn wa gílá wà wá kórìíra <coughs> gbogbo tó sí mi inú ilẹ̀ dínà fáwọn onígbàgbọ́ òdodo rọ́bà náà kìí ṣe pé àwọn bàbá ní ìsìn ẹlòmí ìdílé máa ń ṣe yóò bù wọn ṣùgbọ́n lọ ní àwọn tí wọ́n dé lẹ́yìn wọn náà mùmí ní kí làwọn máa sọ wọ́n máa ṣàdúrà fáwọn sàábì tó bàbá kìrẹ́ nìkan ní ìṣe pé òun ò níṣẹ́ méjì ju kó máa sọ pé sàábì eléyìí ọ̀dà sàábì eléyìí ò ṣe á sì mọ̀ pé kò sínú àwọn tí ọlọ́run sọ pé yàkùnrú náà ọgbà náà ìtúrí wọ́n ti wọ́n ń sàrà foríjì fún wọn mọ́ wàá tún jẹ́ káwà ọkọ̀ ìrà sàábé mọ́jà nínú ni bí ni sí wọn mọ́jà ní ìgbórí sí wọn torí inú ni bí ni pé ẹ sàábé ìgbò láti lè sọ pé sàábé kan wà nìjẹ́ mi táwa lọ́lọ́run ní à ó ti nínú ni bí ni sí sàábé ọba náà ìnáka ọgbọ̀n tí wọ́n kílíà tó gbogbo àwọn tí ìmọ̀ wọn bá ti wá fi ojú ọ̀nà sálà gbogbo àwọn àlàyé ẹ̀sìn táwọn sàábé àtàwọn tábì ohun àtàwọn tábì sàábì in tí wọ́n ṣe ẹni tó bá wà lórí ìlànà yẹn òun ni wọ́n pè ní alámẹ́ni hajji sálàfí àsọ́ọ̀lẹ̀ àwọn ẹni sálàfí sọ́ọ̀lẹ̀ torí pé ta bá bẹ̀rẹ̀ ìmọ̀ kan sì ta bá sọ pé ẹnìkan sọ̀mọ̀ báyìí ẹnìkan sọ̀mọ̀ báyìí nígbà tá a bá tó èsì ìmọ̀ yẹn orí ẹnìkan ni ó pin sí ṣé fún ọ kan mo fẹ́ má pẹ̀rẹ̀ kan wá ní. wọ́n tẹ̀ bá láti fàájì ẹ̀yọ kan láàdá tó máa gbà ń bẹ̀ ó dàbí ẹni tó ké kùránì nígbà ẹgbẹ̀rún márùn-ún gbàdé wá tírèsì ẹni tó sọ yìí nígbà tá a tírèsì ẹ̀ gbogbo sàádé pátá nínú kíláàsì ẹ̀ ń pè ní ìjà wáyé Ahmed Tijani omi àtàní olówó bámi sẹ́yìdì àná ìgbàgbàgbé náà ṣùgbọ́n aṣáájú gbogbo ẹ̀dá wá bámi yakuzọ́tàn ṣe pé wọ́n fún mi ò ní tàbùrà mi tíra yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ yakuzọ́tàn lójú kòrò jù báyìí láàbí ìmọ̀ náà èmi kọ́ mọ̀ ń ṣe tẹ̀síìrì bó ṣe sọ ó olówó á sàlàyé ó bẹ̀rẹ̀ sí ròyìn sọ láti ìfà sí ìfòhùn títí títí tó fi sọ wípé kíkà rẹ̀ ní ẹyọ kan lóore ju kíké kùrá nígbà ẹgbẹ̀rún márùn-ún ṣàpé ìsìnàdù ẹ̀mí ìsìnkú sọ láti bá fi ẹta bá tẹ́sì ìsìnàdù yẹn oríta ló máa parí sí Ahmad al-Tijani ẹ̀ẹ́lé kò ní dọ́dọ̀ àwọn Abubakar nínú àwọn tó ń ṣàlàyé ẹ̀sìn pẹ̀lú ìlànà yẹn ìlànà tí ẹni pé yóò ṣàlàyé ẹ̀sìn níbàámu tí sáwọn sálàfù sọ́ọ̀lì sọ àwọn mùsùlùmí ọgọ́rùn-ún ọdún mẹ́ta bí káàkiri kan lè sọ pé kí ẹ̀ṣà sọ̀rọ̀ sí ìlú sọ̀rọ̀ àti máa ṣe seventy seventy thousand lójoojúmọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin one seventy thousand tó bá ń ṣe pé tó bá ṣe ìbéèrè tá béèrè ní pé ta ló sọ̀rọ̀ yẹn ìwọ ẹnu ta ló ti gbọ́ ẹnu báyìí ẹnu ta lẹ́nu yẹn ti gbọ́ wà á rí pé yóò já kò ní dọ́dọ̀ àbíbí mọ́ kò ní dọ́dọ̀ àwọn sáláfù sọ ní ìmọ̀ yẹn wọ́n á dárúkọ ṣéwù kan tó sọ ìlànà sheik albani tó fi ń ṣàlàyé sí kò bá yẹn mu ìmọ̀ tó tọpasẹ̀ títí dọ́dọ̀ àwọn owó ní sáláfù sọ ní àwọn mùsùlùmí tàbí tàbí tàbí ṣojú àwọn tó wá ń ṣàlàyé ẹ̀sìn pẹ̀lú ìlànà là ń pè ní alẹ́ sunna wal jamaa àwọn ló ń jẹ́ salaf ẹ̀dẹ́ ò bá mọ̀ lónìí kó lọ mọ̀ yá àwọn salafi ìtumọ̀ salafi nìyẹn àwọn tó yẹ pé ẹ̀sìn wọn wọ́n ń ṣe ní ìbámu sí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run sọ tánàbí sọ pẹ̀lú àgbọ́yé àwọn tó bánàbí ìnáyé tánàbí kọ́lẹ́sìn àwọn tí àwọn tánàbí kọ́lẹ́sìn tí wọ́n kọ́ àti àwọn tí àwọn bàbá ti kọ́ bẹ́sì ní ọkọ̀ yìí àwọn táwọn èèyàn náà ti kọ́ àgbọ́yé wọn ni wọ́n ti ń gbọ́ kúrá ìṣúrí náà yé èyí ṣàgbọ́n àgbọ́yé àwọn míì torí káyà kúrá ni lè dé kẹ́nìkan kan tún síbi tó wù. a wà sọ pé iṣẹ́ ẹtú yẹn kò wà nílànà táwọn wo àwọn kúrónù fàtọ̀là táwọn ẹbí ní the best century tó dé ìkọlọ̀ ó ṣàánú wa tó àwọn tẹ̀síwájú níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ọ̀ ní ìjókòó tí ó ń bọ̀ wípé Sheikh Al-Albani pé nasiru sunnati wal kitabi bí fáàmì sálàfí àsọ̀ọ̀lẹ́ mọ́nìkùn sálàfí sọ́ọ̀lẹ́ haúlá ilẹ̀ díkọ́lé wàsọ̀fúnnáàkù bí alárọ̀ sí umulman al-muslimun min as-sahabati wat-tabi'in wat-tabi'i tabi'in ìta lẹ́yìn ìyẹn ni àwọn tó tún Imam Malik Imam Shafi'i Imam Ahmad nabal àmọ́ àwọn èèyàn wà lásàbílì ní sáàlì ní orú àwọn Imam lẹ́yìn tó wà nígbà ayé Imam Malik kí o kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àmọ́ ẹ̀rí wá pé áálámù ní Malik kó mọ tó nímọ̀ tó ju Malik gbà àwọn èèyàn wà dáadáa tó díẹ̀ àwọn Sufyan fún ìròyìn iná àwọn eh, Ibn Mubarak àfà Imam Bukhari tó fi lórí àwọn ìmọ̀ Bukhari tàǹkà síra àwọn yìí àwọn ìyẹn gbogbo ìmọ̀ wọn wọ́n líǹkì ẹ̀ padà ní àbótúrí Buhari tí ó sọ pé nígbà tó bá fẹ́ líǹkì ọ̀rọ̀ dọ́dà ànábì tí ò ní dákọ̀ sábẹ́ yóò fi kò ní Bukhari Muslim eh, An-Nasa'i Abu Dawud at Ibn Majah títí títí gbogbo àwọn tó rà àdìsí ẹ̀wọ̀n yẹn wọ́n ń dá ìmọ̀ wọn padà sọ́dọ̀ àwọn sálà sọ́ọ̀lì tó fi padà sọ́dọ̀ ànábì gbogbo àwọn tafasir táwọn sọ yẹn ibnu kẹsir kùrtúbí hmm? gbogbo àwọn tafsir yẹn tó jẹ́ tuntun náà pé tí wọ́n bá ń ṣàlàyé kùránì gbogbo ẹ̀ wọ́n ó dá padà sí ọ̀dọ̀ sálà sọ́ọ̀lì yóò padà sọ́dọ̀ ànábì sọ́lọ̀ lọ́wọ́ irú yẹn ni agbá ní í ṣe so ọlọ́run ṣàlùwọ̀

tòtò wá dùn kù jùmọ̀ ẹ̀jẹ̀ ká pàdé báwọn àdìgbò sí bàbá ìmọ̀ máa dúpẹ́ lọ́wọ́ yìí o yọ̀bùdá fún mi lọ́ọ̀kẹ́ ọlọ́pàá ní kí n lọ́ọ̀kẹ́